الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبركاته ọba tí ó sọ wa di ìrọ̀lẹ́ masha allah kana malam yasha lam yakun ohun tí ó bá wù ọlọ́run ọba ọlọ́run ṣe ní àwọn afẹ́ ṣe nǹkan ọlọ́run ló máa ní kí nǹkan náà ṣe ṣe so gbogbo àti abáwà ká máa wà ní dáadáa pẹ̀lú àlàáfíà ọlọ́run kò fi láyàbalẹ̀ ní nàìjíríà ìwáyìí mo dágbére pé wọ́n lọ ní èdè ṣùgbọ́n kí n tó kó lé wọ́n pè mí láti ọ̀hún pé ìlú wa tún ti wọ́n ti gbé wa wọn dé so ìdí ni tí mo fi rọra dúró díẹ̀ àwọn ẹ pè mí late ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà a gbìyànjú láti cover àyè tí ó yọ ọ́ lẹ̀ ní àná à ń sọ̀rọ̀ lórí hajj à ń se àlàyé lórí àdísì alákọ̀ọ́kọ́ tí a kà àti àdífì ẹlẹ́ẹ̀kejì orí ibi tá a ti dúró ni pé ṣé jídà ṣé mí kọ́ọ̀tì ni torí pé ìmáàmù náwọ̀ rí wọ́n ní àwọn olùmọ̀ wọ́n fẹnu kò wípé gbogbo ènìyàn tí ó bá gba mikot kan kọjá mikot tó gbà kọjá gangan ni mikot rẹ̀ kódà bó jẹ́ pé kì í ṣe aráàlú náà and then àwọn mikot yẹn pẹ̀lú kòńgẹ́ ọlọ́run nídàtí pé adnabi sallallahu alaihi wasallam láyàn tẹ́kù anil hawa in huwa illa wahyu yuha àwọn mikot yẹn is just as if fi àyè yẹn rọ́kárí o kan around the maka ni so now bí póòlù yìí àti póòlù yìí omi ilẹ̀ wà ń bí omi ilẹ̀ wà ń bí olómi ilẹ̀ wà lọ́hùn so ó lè jẹ́ pé distance tó wà ń bí sọ́hùn a lot of kilometers ni so ẹni tó bá ń bọ̀ látọ̀nà bí wọ́n wo ibo ló súnmọ́ míkọ́ọ̀tì míkọ́ọ̀tì wo ló súnmọ́ títí ẹ̀ so wọ́n á géèjì straight ọ̀nà ibi tó ń wà ibẹ̀ ni wọ́n á fi mí àwọn èèyàn sí nígbà tó di pé islam ti gbòòrò àwọn èèyàn ń wá láti àgbáyé tó pọ̀ ló wá di pé àwọn míkọ̀tì àwọn ìlú kọ̀ọ̀kan wọ́n ń gèsè ẹ̀tẹ̀ pọ̀ mọ́ míkọ̀tì tó bá súnmọ́ wọn ibẹ̀ ni wọ́n fi míkọ̀tì yẹn sí kò pa dandan pé déédéé ibi tí wọ́n sọ yẹn gangan ni míkọ̀tì máa wà gẹ́gẹ́ bá ti kà lánàá omi ọ̀nà ọ̀gbàbẹ̀ kọjá mọ́ so wọ́n gé wọ́n gẹ́sẹ́ ti déédéé ní kọ́ọ̀tì yẹn téèyàn bá dó straight ẹ̀ náà ni ó máa jẹ́ so dídà òun wà nínú mikot that means pé mikot tó wà lọ́nà dídà dídà wà nínú ẹ̀ ni kò sí níta rẹ̀ sọ ara dídà gan fúnra wọn àwọn nìkan ló jẹ́ pé wọ́n lè gbé ìrọ́mù tiwọn láti ilé wọn ṣùgbọ́n ẹni tó bá wà lù wọn ehun ẹsẹ̀ aráàlú so wọn ò ní gbé ní kọ́ọ̀tì ẹ̀ láti inú jìdá so ìdí inú tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá ń bọ̀ láti sudan misra nàìjíríà tọ́nà ọ̀dọ́ wa ń bí ní kọ́ọ̀tì wà náà ti gẹ̀ẹ́sẹ̀ tiẹ̀ so tiwọn ó wà nínú lórí omi ni síwájú pọ́n tó jẹ́ dídà ṣùgbọ́n tí bá gbé lọ direct sí madina madina wà ní òde mikot ni so náà ti di ẹni tí ó wá sí madina tó gba madina kọjá yóò lọ sí mikot àwọn ará madina láti ṣe ìrọ̀mẹ̀ so dídà kìí ṣe mikot àwọn ará jídà àwọn náà ń gbé ìrọ́m láti ilé wọn ni so gbogbo ẹnikẹ́ni tó bá wá láti sudan àbí misra àtọ́nà abẹ́yẹn wọn láti dúó ní míkọ̀ tó súnmọ́ jídà láti gbé ìrọ́m wọn so ìdínú tó fi jẹ́ pé kò tọ́ kí a ṣe ìrọ́m nínú jídà torí pé jídà gan fúnra kì í ṣe míkọ̀ tì ní yuhilu mahalu gbogbo kẹ́límà yìí imaamu nawawi ó ní agbóhùnsókè yuhrimu birofi salt ẹni pé agbóhùnsókè láti ṣe tẹ́lbíyà ni labbaika lahumma labbaika ó ní ihlal ṣé ó wá tọ́ ká nawaitu alhajja aw nawaitu alhajja wal umra àbí nawaitul hajj ìdáhùn ni pé kò tọ́ torí pé àníyàn hajj tẹ́lbíyà ni kìí ṣe nawaitu bákan náà wọ́n ní tẹ́lbíyà yẹn ó dàbí kabbara ni allahu akbar nínú òrùn so ẹni tó bá ti ṣe tẹ́lbíyà bígbà tó ti wọ inú sẹ́ hajj ni so kò ní ìdí àti sọ pé nàwáìtù gẹ́gẹ́ bí òun ní sọ pé nàwáìtù sọ̀láàtì ṣubú allahu akbar bẹ́ẹ̀ náà lòun ní sọ pé nàwáìtù hajj àbí nàwáìtù umrah èèyàn kà bẹ̀rẹ̀ sí ṣe tẹ́lbíyà ni ẹni ó dìde láti ilé rẹ̀ tó sanwó tó já tíkẹ́ẹ̀tì plane tó ṣe gbogbo àwọn ìjọrọ̀ art tó ń ṣe tọwọ́nú plane ṣé kọ̀mọ́bi ti ń lọ ó kúkú mọ̀ ẹ́ kó ńgbò demi court tó wẹ̀ tó fi ihrom sára kọ́mọ́ntọ́ fẹ́ ṣe ó kúkú mọ́ so kò ní ìdí àti sọ pé nawaitu kada wa kada ìdí inú tó jẹ́ pé ibnu rajab ó ní ó wà authentic lọ́dọ̀ abdullahi ibn umar annahu sami arajulan inda ihrom ó gbọ́ tí arákùnrin kan níbi tó ti ṣe ihrom gbogbo tó ń sọ pé allahumma inni uridul hajj wal umra wọ́n lọ́wọ́ bá wọn fẹ́ ṣiṣẹ́ hajj àti umra ó ní abdullahi ibn umar wa ń sọ fún pé atuallimun nas ṣé àwọn èèyàn lọ sọ fún àbọ́lọ́n àmọ́ tó bá pọ́lọ́ ni àwàlẹ́ ìsàlọ́hù yá àdàmù máa fi nafsik ṣé ọlọ́run ọmọ ti ń bẹnú ẹ̀mí rẹ̀ ni so that means pé tó bá tọ́ ọlọ́run kọ́ ń sọ fún ọ sọ fún àwọn ènìyàn ni so kò sì tọ́ láti sọ fáwọn èèyàn ọlọ́run la sọ fún ọlọ́run sì ti mọ tó wà ní ẹ̀mí wa a nídìí àti sọ pé nawaitu alhajj àbí nawaitu al'umra torí pé kò tọ́ bákan náà nọ́sọ̀ látọ̀dọ̀ imam, uh, imam malik tó sọ pé tó ní láyùs tàhábù lẹ́hùn anyu sama ma aharoma bi àfẹ́ kó dárúkọ tí ó ṣe ìrọ́ọ̀mù rẹ̀ aida hajj ló ṣe umra ní ṣe àbí hajj àti umra ní ṣe ìrọ́ ló fẹ́ ṣe kò nídìí àti dárúkọ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti gbà wá láti ọ̀dọ̀ imam malik bẹ́ẹ̀ ló ṣe wá nínú tàbíbu almudawana so eléyìí ó jẹ́ báyìí fáyidà síwájú ká tó wọ báàbì míì ó ní pé dandan fún ẹni tó fẹ́ ṣiṣẹ́ hajj kọ́kọ́kọ́ túbà lọ sọ́dọ̀ ní gbogbo awọn pátá gbogbo àwọn nǹkan ìyẹn jẹ́ àwọn nǹkan ẹlòmíì tí ń bẹ lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ pátá ló tọ́ kó dá kó tó lọ sí hajj tí wọn bá fẹ́ lọ sí hajj tí ó ṣe ìrìn àjò yìí àbí umra afẹ́kọ́jẹ́ pé kó ṣe wọ̀ sí àfáwọn ara ilé ẹ̀ àwọn tí ó bá fẹ́ kún ó ṣe àwọn tí ó kún ó ṣe gbogbo ẹ̀ lọ́yẹ kó ṣe torí pé ó mọ lílọ ni kò mọ pípadà rẹ̀ bákan náà yóò tún pa wọn láṣẹ pé kí wọ́n bẹ̀rù ọlọ́run èyí ni pé wọ́n mọ mú àṣẹ ọlọ́run ọba ṣe ẹlẹ́ẹ̀kejì ó yẹ kí ó kọ àkọọ́lẹ̀ tí ń jẹ́ tiẹ̀ àti èyí tí kìí ṣe tiẹ̀ lọ́wọ́ rẹ̀ gbèsè tí wọ́n jẹ́ gbogbo ẹ̀ ló dáa kó kọ fáwọn èèyàn rẹ̀ torí pé ó lè má dè mọ́ kó sì wá àwọn tí ó jẹ́rìí lórí ohun tó kọ́lẹ̀ bákan náà ó gbogbo pátá torí pé ọlọ́run bá sọ pé wàtúbú ilàlọ́hì jẹ̀míàn ayyuhalmọ́mìnú làálẹ́kún túflẹ̀hún ẹtúbà lọ sọ́dọ̀ ọlọ́run pátápátá ẹ̀yin múmìnì torí kẹ́ lè sóríire bákan náà tó bá yẹ pé ó ní àwọn nǹkan tó ṣe níyẹ̀jẹ àbí àwọn ẹ̀sẹ̀ kan tó ṣe towards ẹlòmíì tí kìí ṣe ọlọ́run ló ṣe fún ọ pa dandan kó lè ṣe tàhlílẹ̀ pé lágbájá níjọ́ kan à ń sọ̀rọ̀ kan mo sọ nǹkan báyìí lọ́wọ́ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n foríjì mi so eléyìí ni tàhlílẹ̀ wọ́n fi mọ́ lọ sí maka pẹ̀lú ẹ̀sẹ̀ lọ́rùn torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní mankana indahu madlamatun li akihi min malin aw irdin falyatahallal al-yawm gbogbo ẹnikẹ́ni tí ó bá ní nǹkan ìyànjẹ́ lọ́rùn títí ọmọ yẹ owó ni àbí ọmọlúàbí ẹ̀ ló bùkù kó tètè sọ di halal lónìí kọ́bla aláyẹ̀kúnà dènà wàlà dirham síwájú kó tó di ọjọ́ tí ò ní sí owó kò sí náírà kò sí ní sí dollars nǹkan náwó amẹ́nu sọ̀lẹ́ tó yẹ kó níṣẹ́ eré tó ṣe ó kì í dàmí nínú ẹ̀ fi san gẹ́gẹ́ bí ohun tí ó jẹ ń tọ̀rọ̀ tí ọba wa níṣẹ́ eré ààbù nínú iṣẹ́ búwo ń tọ̀rọ̀ ààbù lè tiẹ̀ lórí yóò bá gbé ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ọlọ́run kó so wa ń bẹ̀ bákan náà ẹni tí ó ṣiṣẹ́ àjì da owó tí ó fi ṣiṣẹ́ àjì yẹn rí èwo ni owó halal èwo ni owó haram kọ́ da yàtọ̀ so owó ti halal ni gangan ni kó mú lọ ṣiṣẹ́ hajj torí pé ọlọ́run ọba ọba tó mọ́ ni kìí sí gba nǹkan kan lọ́wọ́ ẹnìkan ju ohun tó mọ́ lọ. àdìsí wá láti ọ̀dọ̀ abu huraira pé anabi sallallahu alayhi wa sallam sọ pé ìdá kọ́rajà rọ́jùlọ hajjan tí èèyàn bá jáde láti lọ ṣiṣẹ́ hajj bí náfàkọ̀tì tọ́yìbàtì pẹ̀lú owó tọ́mọ́ wúdi àríjìláhu fi gharzin fanada labbaika allahumma labbaik nadahu munadi minas sama labbaika wa sa'daik wọ́n ní nígbà tí ó bá ti fi ẹsẹ̀ rẹ̀ sí ibi tí ó ti dàníyàn hajj bó bá ti ń sọ pé labbaik allahumma labbaik bẹ́ẹ̀ náà ni àwọn ará sánmà náà mọ̀ dánú pé ọlọ́run náà jẹ́ ìpè rẹ̀ ó dá ọ lóhùn àti pé o ti soríire zádàkà halalan ọlọ́run bá kí ó ṣe àlékún halal fún ọ wọ̀rọ̀ hílàtàkà halalan kọjá pé nǹkan ọ̀gùn rẹ náà halal ní kọ́lọ́run ṣe wà hajjaka mabruran kọjá pé hajji rẹ hajji tí ó soríire ń bẹ̀ ni kìí ṣe èyí tó ṣe lọ́wọ́n ọba wọ́n ìdá kọ́rajà rọ́jù bíi náfàkàtì nǹkan bíi ìta tí èèyàn bá jáde pẹ̀lú owó ogú tó kójọ tó bá fẹ́ lọ ṣe hajj pẹ̀lú ẹ̀ nígbà tó bá ti gbé ẹsẹ̀ rẹ̀ síbi tí ó ti sọ pé labẹ́ìkà lọ́hùnmá labẹ́ìkà àwọn ará sánmà àdáwọn náà máa pèpè pé láàlàbẹ́ì ọlọ́run kò ní jẹ́ pé rẹ̀ wàlẹ́ sàádẹ́ bẹ́ẹ̀ lòsì ní sóríire. zádàkà lọ́wọ́ àrọ́mà ní ọlọ́run kó haramu àrámù fún ọ wa so ìdí ni tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó aránisí aránisẹ́ hajj àkọ́kọ́ náà mo fẹ́ kí a clear ọ̀rọ̀ yìí pé kì í haram ni káyọ̀ yẹn lọ sí ṣe hajj bet ohun tó dájú ni pé kì í ṣe inú sí sahaba. bẹ́ẹ̀ sì ni àdìsí kankan wà lórí ẹgbẹ́ anabi sàlá sàlám ó ṣe ìyẹnjú wípé ẹ̀rẹ́ ẹ̀rọ sí àjù ọ̀kan náà àwọn ọmọ ìyá ó ṣe tẹ̀m̀bí ìkan fún mi lánàá ó ní pé sheikh olùfẹ̀mí ó sọ pé ó wà nínú iṣẹ́ àwọn tàbíì gẹ́gẹ́ bí abdullahi ibn mubarak ó rán àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ pátá ó sanwó fún wọn láti lọ ṣiṣẹ́ hajj níbí a ó rí pé tábìrì ó sanwó fún yẹn láti lọ ṣiṣẹ́ hajj pàápàá jùlọ àwọn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀ torí pé àgbà àfa àgbà ni so wọ́n ní eléyìí ni ẹ̀rí pé kò sábúrú kí á rán lọ sí hajj torí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá mandala alaxayiri gbogbo ẹnikẹ́ni tó bá fi èèyàn sí ọ̀nà alxayi òun náà ní ládàá irú títí ẹ̀ bẹ̀t ẹni tí ọ̀ràn ọlọ yẹn màdájú irú owó ló kó jọ irú owó wo ló kó jọ tó bá pé tí ọ̀nà ọ́fíìsì ni tó sì ń gun mercedes tó ń gun gbogbo ẹ̀ tó ń kówó jọ tá àmọ́ṣẹ́ ti ń ṣe wípé kó fowó rẹ̀ lẹ̀ torí pé o máa mà dájú ìpè owó tó kó fún ọ láti lọ ṣiṣẹ́ hajj owó halal ni àbí haram so iṣẹ́ hajj téèyàn bá fẹ́ lọ ó láti dájú pé owó tí èèyàn kó jọ lọ́nà halal ó ní ó fi ṣiṣẹ́ hajj tó yẹ pé haram ni ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ bákan náà ó pa dandan fún aláàjì kó gbèrò hajj rẹ̀ torí tọ́lọ́ nìkan Umra àbí hajj tó bá fẹ́ ṣe kó ṣe torí tọ́lọ́ nìkan láti súnmọ́ ọlọ́run láti wá ìyọ̀dá ọlọ́run gbogbo ọ̀rọ̀ rẹ̀ àti iṣẹ́ tó bá máa ṣe yọ wá ìyọnu ọlọ́run pẹ̀lú ẹ̀yìn so ó sì padà náà kó kó kó kó sọ́ra láti ṣe torí ayé torí ayé àbí torí okọ àbí torí ìrìyà àbí torí àlfààrí so gbogbo ẹni tí ó bá ṣe hajj nínú kọ́sìdù báyìí àbí èròǹgbà báyìí kò ní ládàá kankan lọ́dọ̀ ọlọ́run ọba torí pé a ó rí pé ọ̀pọ̀lọpọ̀ lónìí pàápàá jùlọ àwọn tó ti ṣe rí àwọn míì lónìí wọ́n ń ṣe torí àfẹ́ ayé ni ẹlòmíì gan kì í ṣe rí ó sàfẹ́ lọ torí kó lè di àlájà so tó bá wá ti dé yóò mú ìgbòrùn ìgbòrùn fẹ́rẹ́ fẹ́rẹ́ yìí ni ọmọ fi borí wọn lè máa sọ pé alájà alájà ibi tó ti tàn sí nìyẹn and then irú wọn tán bá lọ sàn gan fún rẹ iṣẹ́ hajj ọ̀hún gangan wọn kì í ṣe torí pé n tó lọ ṣe ni pé ó kọ ló fẹ́ jẹ́ káwọn èèyàn ó lè mọ̀ pé ó ṣiṣẹ́ hajj so kò ní dààmú láti mọ báwo la ti ṣiṣẹ́ hajj kí ni tó lè ba hajj jẹ́ kí ni tó lọ tún hajj ṣe kò ní dààmú láti mọ̀ so ìdí inú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ń lọ báyẹn tó bá dọ̀n gan omi ìgan ò ní kírun jẹ́mì torí pé lásìkò tó ń kírun jẹ́mì yẹn òun wà nínú ọjà títí ń rajà rẹ̀ èèyàn lọ sí madina àbí maka kó wá jẹ́ pé ní mọ́sálásí ilé tán sọ sí ni ó ti kírun eléyìí kò sẹ́sẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ohun tó fi dunra rẹ̀ pọ̀ ju àǹfààní ẹ̀ lọ kí ni tí ọ̀nà láti wá sínú haram léè tó jẹ́ pé wọ́n ní ìrún ẹyọ kátà bá kí nù haram ọlọ́ọ̀rẹ́ ju one thousand ìrún tá a bá kí níbòmí lọ ṣùgbọ́n lómi lẹ́gbà tó ti lọ tó ti ṣe tàwáàfi tó ti kú nínú haram kò tún débẹ̀ mọ́ ó dìgbà tó bá tún ní àsìkò yá o bẹ́ẹ̀ lẹ́nu mi tó bá lọ sí madina yọ ma yáwó káàkiri nù ọjà ni irú mọ́sálásí inú ọjà tó bá tiẹ̀ kírun nù omi tó bá wà nìkan yọ pa alasiri àti àmì adhar àti alasiri papọ̀ lẹ́yìn tó lọ síṣẹ́ hajj so gbogbo orú àwọn kan báyìí ó pa dandan láti jẹ́ pé èèyàn èèyàn mójútó téèyàn ó bá lọ ó pa dandan kọ́ wá ọ̀rẹ́ tó dáa alájọrin torí pé alájọrin bú aburú ní kó bá ní ṣùgbọ́n alájọrin rere inṣàlá ọ̀tá alá gẹ́gẹ́ bí onítùrà rere bẹ́yàn ọ̀rà èèyàn gbóòórùn tó so gbogbo ẹni tí ọba ti lọ sí hajj kọ́ wá ọ̀rẹ́ tó dáa tí ó bá rìn lásìkò tó bá wà lọ́hùn ẹni tí ń bẹ̀rù ọlọ́run tí ń tẹ̀lé àti pápá jùlọ ẹni tó máa ń pa iṣẹ́ hajj so that yóò lè máa tají níbi ibi tí ọba tọba kù di káàtó so eléyìí ni uh, fáídà tí a fẹ́ mú wá and then tó bá wà náà ó pa dandan kí ó jẹ́ pé gbogbo ògbà lọ́pọ̀lọpọ̀ ògbà kó máa ṣe adkar kó máa ṣe istikfar kó máa gbàdúà kó máa tẹ́wọ́ sọ́lọ́run kíka alukur'an kó sì sọ irun pẹ̀lú jẹ́mì kó máa kírun rẹ̀ nínú àwọn èèyàn kó sọ ẹnu rẹ̀ ẹnu yìí kó sọ nígbà tó bá wà náà torí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní wọ́n ní àwọn tá a jẹ́ bí ara nàìjíríà bí ní tààtù lọ́mọ sọ lọ́nà náà nù wọ́n ní wọ́n ní tá a gbé kúrò ní nàìjíríà ibẹ̀ náà látùgbé lọ́sàn and then àwọn nǹkan tí ọ̀kan yàn kọ́ máa wọnú ẹ̀ lásìkò tó wà nínú iṣẹ́ náà kò dáa àwàdà ṣíṣe jù kò dáa lẹ́yìn tó wà nínú iṣẹ́ hajj ó padà náà kó sọ ẹnu rẹ̀ níbi irọ́ pípa àti ìbá ti ṣe ànàmímà àbí ká máa fìyàn ṣe ẹ̀yẹ́ gbogbo àwọn kan báyẹn tó lè mú àbùjẹkù sínú iṣẹ́ hajj rẹ̀ ni ṣe ọlọ́mọba kí ó tún wá ṣe. Ah, báàbí ètò àwọn àjọ ni fi ma la yalbasu al-muhrim ohun tí ẹni tó bá ṣe haram tí ò ní wọ̀ lásán an abdullahi ibn umar radiyallahu anhu anna rajulan qala ya rasulallah ma yalbasu al-muhrimu min athiyab qala rasulullah sallallahu alayhi wa sallam la yalbasu al-qumus wala al-amaim wala al ولا الخفاف إلا أحد لا يجد نعلين فليلبس الخفين وليقطعهما أسفل من الكعبين ولا يلبس من الثياب شيئا مسه زعفران أو ورس وللبخاري ولا تنتقب المرأة ولا تلبس القفازين حديث عبد الله عبد الله بن عمر anna rajulan qala ya rasulillah ipe arákùnrin kan ó sọ fún anabi sallallahu alayhi wa sallam lóní béèrè ya rasulallah ma yalbasul muhrim ẹn tó ṣe tó fẹ́ ṣe ihram tí ó gbé ihram wọ̀ láti ṣe àjì kí ni tó lè lò lásọ kí ni tó lè wọ̀ lásọ. qala rasulillah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wa dá lóhùn pé la yalbasul kò ní wọ ẹ̀wù gẹ́gẹ́ bí shirt ẹ̀wù tààrán ní sífà ara èèyàn yálà dógórì gani ṣẹ́ẹ̀tì ni bùbá ni gbogbo orú àwọn aṣọ tààrán ní sífà ara kò ní ìwọ̀ wàlà sarawilat bẹ́ẹ̀ ni èyí tá a wọ̀ tẹ́lẹ̀ ṣòkòtò ni pàǹtì àbí ṣòkòtò kékeré ni kò ní ìwọ̀ wàlẹ̀ albaranis bẹ́ẹ̀ ni kò ní wọ ẹ̀wù àránmọ́ fìlà ẹ̀wù kan wà tó máa ránmọ́ fìlà àwọn ará magrib náà máa ń lóru aṣọ báwọn kò ní wọ ìyún náà wàlẹ̀ alkhifaf bẹ́ẹ̀ ni kò ní wọ khufi kò ní wọ khufi wọ́n dà pé mo fo ọ̀kan ru wàlẹ̀ àmáìm ẹni pé kò ní wọ ráwà kò ní wé ráwà ní ọ̀nà ọ̀gbìn ní tọ̀bá ní kó ilà wàlẹ́lẹ́kọ̀lá khifaf kò ní wọ kófì sí ẹsẹ̀ ilà ahadùlá yẹ́jìdùlá àlẹ́yìn àyẹ̀fẹ́ tí ọba ní slipati méjì tí ó wọ̀ sẹ́sẹ̀ fàlìyẹ́lbẹ́sì òfin kọ́ wá wọ kófì rẹ̀ wàlìyà táàhùnmá asfalamin kàbẹ́yìn lẹ́yìn ìgbà tí ọba gé kófì náà kófì náà kọ́ wà ní ìsàlẹ̀ kókósẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà kó gé kó má bo kókósẹ̀ rẹ̀ wàlẹ̀ ayélbàs mi náà fìyà bí ṣe àmọ́sàwò zàfàràn bẹ́ẹ̀ ni kò ní wọ aṣọ kankan tí zafron wọ́n ń gbé ní zafron bí o máa ó kọ rẹ̀ ní yorùbá bet ó dàbí tùràrí ni kò ní wọ irú aṣọ tí irú zafran yẹn bá wà lára ẹ̀ àbí wọ́rṣì wọ́rṣì yẹn náà igi kan ni tó ń na jẹ́ bí ibi tùràrí gbogbo tó bá ti jẹ mọ́ túràrí kò ní wọ̀ sí ààrẹ walil bukhari nínú riwaya bukhari mi wala tantaqibul mar'a obìnrin ò ní wọ niqab wala talbasil qafazin bẹ́ẹ̀ ni kò ní wọ so hadith tó tẹ̀lé náà òun náà ìtumọ̀ rẹ̀ kan náà ni ó ní hadith abdullahi ibn abbas radiyallahu anhu qala سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب بعرفات من لم يجد نعلين فليلبس الخفين ومن لم يجد إزارا فليلبس سراويل المحرم حديث عبد الله بن عباس أني مبوتي النبي صلى الله عليه وسلم تنسي خطبة عرفة أنصبي من لم يجد نعلين وبين كانت تيوباري سليبات ميجي وو faliyalbas hufein kọ́wọ́ hufi rẹ̀ méjèèjì lẹ́yìn ìgbà tí ó bá ti gé e torí pé eléyìí ó wá ní am ni ìyẹn ti ṣe xọ́sù rẹ̀ wọ́n máa ń lam yajid gbogbo ẹnikẹ́ni tí ó rí asọ̀rọ̀ faliyalbas sarawil lil muhrim kí ó wọ sokoto fún ẹni tí ó ṣe ihram àdíìtì méjèèjì yìí àwọn masáìl tó wà lábẹ́ akọ́kọ́ ni pé oníbèrè ó béèrè lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí ni tí ẹni tí ó ṣe ihram abẹ́ntọ́bá wà nù haram tó lè wọ̀ lásán nínú riwaya bukhari mi ipe arákùnrin yẹn kọ́ ọ̀mọ́ ó dìde ó wá ń sọ fún anabi sallallahu alayhi wa sallam yà rasulallah mẹ́ta ta múrùnà kí ni tó lásẹ̀ẹ́ annalbasamina thiyabi fil ihram ká máa wọ̀ nínú aṣọ tá a bá wà nínú ihram ṣùgbọ́n ìdáhùn anabi sallallahu alayhi wa sallam àwọn afọ onílógún àwọn pè ní jawabul hakim èyí ni pé ìdáhùn ọ̀jọ̀gbọ́n ó ní anabi sallallahu alayhi wa sallam dánú torí pé òun béèrè kí la anabi sallallahu alayhi wa sallam sì dánú ohun tá a torí pé ìta lè wọ́ pọ̀ ju ohun tá a lè wọ̀ lọ káwa máa sọ ohun tá a lè wọ̀ sọ ohun tá lọ. so àwọn imam nawawi ó ní eléyìí ó wà nínú mímọ ọ̀rọ̀ sọ àti mímọ ẹ̀kọ́ kọ́yàn torí pé gbogbo ẹni tí ó bá béèrè ká ṣe àlékún lórí ìbéèrè rẹ̀ lórí nǹkan míì tí ó tún lè béèrè so that tí òfin ní máa béèrè lọ́pọ̀lọpọ̀ so wọ́n bí anabisa asálàm ìpè kí ni tí a lè wẹ̀ tá a lè wọ̀ ọ́ dá wọn lóhùn pẹ̀lú ohun tí a lè wọ̀. àwọn afa wọ́n ṣe ẹnu wọn kò lórí pé gbogbo ẹnikẹ́ni tó bá wà nù ihram kò ní wọ gbogbo àwọn nǹkan tá a dárúkọ yìí àkọ́kọ́ ọ̀rọ̀ kọ̀mís asọ asọ̀rọ̀ lórí sarawil àti sokoto eléyìí ó kó gbogbo ń tọ́ba jọ wọn ó kó wọn sábẹ́ gbogbo ń jọ sokoto àbọ̀bájọ ẹ̀wù àní sẹ̀sẹ̀ máa wọ́n pé irú ẹ̀wù báyìí irú sokoto báyìí irú nǹkan báyìí gbogbo tí a bá ti rán ní ẹ̀yà ara àbí ẹ̀yà apá kan nínú ara torí pé èyí tá a rán ní ẹ̀yà ọwọ́ wọn là gbọ́dọ̀ wọ́ èyí tá a rán ní ẹ̀yà ẹsẹ̀ wọn là gbọ́dọ̀ wọ́ so bẹ́ẹ̀ ni èyí tá a ní ẹ̀yà ààbò ara bíi ṣòkòtò wọn là gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀ náà ni èyí tá a ní ẹ̀yà ara wa àgbọ̀dọ̀ wọ́ so gbogbo tí tó bá jọmọ́ ó ti wọ abẹ́ gbogbo ilé ìpátá nínú ohun tí a rán nínú aṣọ tá a rán èyí ni pé tá a rán ní gẹ́gẹ́ bí ṣèpà ara bákan wọ́n fi ọ̀rọ̀ lórí ráwàní àti ẹ̀wù tá a mọ́ fìlà so ó kó gbogbo ohun tó jọmọ́ àní dé fìlà a sì ní wérí kódà kọ́mọ́jẹ́ ráwàní ni àní fi handkerchief ká fi wé orí gbogbo àwọn nǹkan tí ó bá ti tí ó bi borí à pé bi lémọ̀ torí pé àwọn ẹlòmíì wọn kọjá ẹnu àlàdé pé eléyìí náà borí à nílò lémọ̀ àà torí pé eléyìí ò sí mọ́ kò sí nú orí wa ọkọ̀ ó wà lókè orí wa ni. so eléyìí fi hàn pé khuf tá a dárúkọ èèyàn ní wọ kò sì ní wọ bàtà boot irú àwọn irú àwọn bàtà sójà wọn àtàwọn gbogbo bàtà tí ọba ti bo ẹsẹ̀ pátápátá kò ní wọ̀ bẹ́ẹ̀ gbogbo ń tà sọ yìí fún ọkùnrin nìkan ni obìnrin ò sí nú ẹ̀ ṣùgbọ́n obìnrin ó tọ́ fún láti wọ aṣọ tí ó bo gbogbo ara ẹ̀ pátá èyí tá a rán ni àbí ìta àrán ni o obìnrin lè wọ aṣọ tí ó bo gbogbo ara ìpátá ọwọ́ tí obìnrin ò ní bò òun náà ni ojú rẹ̀ torí pé anabisa asálà ni obìnrin ò ní wọ nìkọ́ nìkọ́ bùdẹ̀ ní ìbòjú ni bẹ́ẹ̀ ni kò ní wọ sọ́ọ̀sì ọwọ́ ṣùgbọ́n léyìí ọ̀rọ̀ méjì ni lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn míì pé kò sáburú nú ẹ̀ àwọn míì ni àà òun náà ò ní wọ sọ́ọ̀sì sọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ imam shafi'i wípé obìnrin haram ni kò náà wọ sọ́ọ̀sì sọ́wọ́ bákan náà ọ̀rọ̀ zaafaran àti wars ó kó gbogbo nǹkan míì tó bá jọ mọ́ tùràrí sínú a gbọ́dọ̀ lò ṣùgbọ́n ohun tó bá jẹ́ pé n tà ń jẹ lẹ́nu ni gẹ́gẹ́ bí apple olóòrùn àbí olóòrùn gẹ́gẹ́ bí kíní kan tó ń pè ní otruja citron àbí nǹkan náà pè mí o mọ lọ́yà àmọ́ òun náà ní oorun tó dáa àbírú èso tí wọ́n ń nísìnyí eh, um, eh? strawberry tẹ bá wà ní ẹlẹ́mọ̀ gbọ́ rẹ̀ tó tó gbogbo àwọn àlè sọ pé tó ti ṣe àjọ ọmọ jẹ torí pé n ta gbàlérò pẹ̀lú ẹ̀ kìí ṣe àti fi tùràrí ara jíjẹ ni so gbogbo nǹkan tí ọba dùn kódà kó jẹ́ bí òdòdó òdòdó tí alálàájì bá mú òdòdó lọ àlè pé ó fi tùràrí ara so torí pé òun kìí ṣe pé tàtọ́jú ó ní agbàlérò pẹ̀lú ẹ̀ bákan náà wọ́n ní ṣé obìnrin máa gbo ojú ẹ̀ lásìkò tó wà nù ihram àkọ́kọ́ náà ni pé àkànnù àdìsí ta kàí pé wala tantaqibi al-mar'atu obìnrin ò ní bo ojú rẹ̀ kò ní wọ niqab ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ ni tí wà ìtìláf láàrin àwọn olùmọ̀ láàrin àwọn tó sọ pé niqab yẹn wájib ni. Wajibni àbáwọn tán kọ sọ pé ní kọ́ọ̀pù yẹn kì ṣe wájib so àwọn tán ní wájib ni wọ́n sọ pé tí ó bá wà láàrin àjòjì ó láti bójú ẹ̀ wọ́n tẹ̀ sọ pé wájib ni kí ó bójú rẹ̀ tó bá wà láàrin àjòjì ṣùgbọ́n tó bá wà lónìí nìkan àti àwọn ẹbí ẹ̀ obìnrin àbẹ́wọn ẹbí rẹ̀ ó lè bọ́ ó lè sí kìíní ẹ lójú bet n tí ò nílò gangan ni nìkọ́b bet kó wá mú nǹkan kan láti fi bojú tí ó tún sí padà lẹ́yìn ìgbà tí ní ìdí ẹ̀ bá tán wípé kò burú wọ́n mú ẹ̀rí wá láti àwọn ẹ̀rí tó rọ apọ̀ díẹ̀ àkọ́kọ́ ni ọ̀rọ̀ aisha rọ́bì allahu anha توني كان الركبان يمرون بنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم أولين يأجو ومن ومن باودوا كوجاتا وقبلوا النبي صلى الله عليه وسلم محرمات أسوانو حرمي فإذا حاضونا توبدي أبيبيوا سدلت إحدانا جلبابها أو أني كوكاوا يوفي جلبابه يوفي بو أوليه fẹ́yìdà jáwàsúnà kàṣàfúnà tó bá kọjá wa tán á tún wá mú kúrò so wọ́n ní bí ó kó gbogbo obìnrin papọ̀ ni kì í ṣe pé àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam nìkan bákan náà wọ́n ní fatwa ni aisha ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí so ìbájẹ́ pé kò kó àwọn obìnrin míì yòókù sínú kò ní ṣe pẹ̀lú kò ní ṣe fatwa pẹ̀lú ẹ̀. E ẹlẹ́ẹ̀kejì ni hadith náà láti ọ̀dọ̀ ismail ibn abi khalid tó ń gbà wá láti ọ̀dọ̀ màmá rẹ̀ ó ní kunna nadkhulu ala ummil mu'minina yawma tarwiya awọ ọ̀dọ̀ ìyàwó anabi sallallahu alayhi wa sallam wọn sọ eléwo nù wọn ní ọjọ́ tarwiya that is uh, lẹ́yìn ọdún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn fakultu laha ya umel mu'minin mo a sọ pé ìwọ ìyá mu'mini huna mra'atun ta'aba an tughatti wajaha obìnrin kan wà nínú wa tó yẹ pé ó kọ̀ láti bo ojú ẹ̀ torí pé ó ní òun wà nù ihram òun ò gbọ́dọ̀ wọ́n ní ní aisha radiyallahu anha ọba mú ntí ó fi ń bojú yẹn ó fi bojú rẹ̀ ó mú ìhìmá rẹ̀ ó fi bojú so láti fi hàn obìnrin náà pé ó tọ́ tí ó bá wà nù ihram kó bojú rẹ̀ ní tí nídìí yẹn bá wà. Ah, wọ́n ní eléyìí ni ohun tí àwọn àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam àti àwọn obìnrin mòmìnir tí wọ́n tán bẹ lórí ẹ̀ bákan náà imam malik radiyallahu ah, alayhi ah, radiyallahu anhu ó gbà wá láti ọ̀dọ̀ fatima bintu munzir ìpè kúnnà nùkàmìrọ̀ ojú hànà a máa ń bójú wa wa nahnu muhrimat a sì wà nínú harami wa nahnu ma asma bintu abi bakar bẹ́ẹ̀ la wà pẹ̀lú asma ọmọ abi bakar torí pé òun ìyàwó ànábì ni amin sọ́rọ̀ ah, ìyàwó ànábì ni sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kọ̀ fún wọn láti bójú wọn léyìí tó ti mọ̀ pé kò sí aburú nú ẹ̀ so eléyìí ni ọ̀rọ̀ tí àwọn àfáà tí wọ́n ní wájib ní ká bójú fún obìnrin ṣùgbọ́n àwọn tí wọ́n ní kìí ṣe wájib nígbà tí ò sí nù haram gan kò bójú ṣé nígbà ọba wà nù haram lánìí kò bójú so bí eléyìí ṣe rí nìyẹn. Uh, ibn abdulbar òun náà sọ pé wà á jìmọ̀ wà á nà ìhìrọ́m almọ́ra fi wájì ha ipe ìhìrọ́m obìnrin ojú rẹ̀ lọ́wọ́ wà á nà láha àǹtọ̀kọ́tì rọ́ọ̀sà ha wà tásítùrọ̀ ṣàrọ̀ ha obìnrin lè bo orí ẹ̀ yóò sì bo irun rẹ̀ ṣùgbọ́n ojú rẹ̀ nìkan ni òní bò tọ́ba wà nù haram. وأن لا أن تسدل الثوب على وجهها في فوق من فوق رأسها سدلا خفيفا بكنا أتو قبو أجور التي نبلو إبوريري نباتي بكاتا بوا ani nọ́dọ̀rì rìjà tó bá ti pé àwọn ọkùnrin wọn bá ń wò àbówò náà rí àwọn ọkùnrin wallahu alam eléyìí ni àlàyé àwọn àfa lórí bíbojú obìnrin ṣùgbọ́n wà nù hadith náà pé obìnrin ò ní lo nìkọ́ àwọn náà sì gbà pé obìnrin ò ní lo nìkọ́ ṣùgbọ́n wọ́n ní tí ní ìdìbá wà fáwọn obìnrin tó ń bojú o tí ní ìdìbá wà wọ́n lè bojú wọn tí ọba sí need wọ́n lè yọ ìbòrun ìbojú wọn. wọ́n ní kí ni ọgbọ́n tó fi jẹ́ pé ìzá àmì ìhẹ́rọ̀n uh, ìró lásán àti aṣọ la fi ń bora ìmáàmù náwàwí ó ní ọgbọ́n tó wà ń bẹ̀ ni pé àkọ́kọ́ ká fi kóyàn lọ kúrò níbi alfáàrí àbí mo ju lágbájá lọ torí pé tá a bá ní ká máa wọ sọ irú aṣọ tẹ́lẹ̀ mi ọmọ wọ̀ nínú ihram gẹ́gẹ́ bí ipò rẹ̀ ṣe tó ni torí pé ẹlòmíì ò ní aṣọ ju aṣọ jìóbò lọ ṣùgbọ́n lómi léèsì ni ọwọ́ níbi tó bá ti ń wo léèsì náà bẹ̀ náà láti máa rí àwọn tó wọ̀ sẹ́lẹ̀ so àwọn obìnrin náà àwọn náà lè máa lo orú àwọn aṣọ báwọn so ìdí inú tó jẹ́ pé àwọn ọkùnrin tí wọn fi ní máa lo tí wọn ní máa ṣe àlùfáàrí láti máa fi ọ̀ṣọ́ hàn nígbà tí wọ́n wà nínú irú iṣẹ́ báyẹn torí pé afẹ́kùn fi ara jọ olùpáyà ọlọ́run ẹni tó ń tẹríba fọlọ́run ẹni tó ń ṣèrántí ọlọ́run ní àsìkò tí ń ṣiṣẹ́ náà lọ́wọ́ bákan náà irú aṣọ báyẹn yóò máa ran létí ní gbogbo ògbà tó bá wà nínú ìrọ́mìí ẹ pé ẹrú lásán lòún jẹ ọlọ́run ọba nìkan ló tóbi jù torí pé gbogbo àwọn tí wọ́n wà ní àyíká rẹ̀ irú aṣọ náà ni wọ́n lò wọ́n ní yóò tún máa rántí ìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama léètọ́ yẹ pé a dìde ní òhù tí ò ní sí aṣọ kankan torí àti jẹ́ pé ọlọ́run bákan náà kí ni hikma tó wà ń bi kí obìnrin àtọkùnrin kí wọ́n má lo tùràrí ìmáàmù náwàwí ó ní hikma tó wà ń bẹ̀ náà ni pé ká má máa ṣe àtàrọ́fọ̀ ẹni pé ìfọ̀sọ́hàn àti mọ́tòmọ́tò àti mo ju eléyìí lọ torí pé ẹlòmíì owó tùràrí rẹ̀ lásán ó tó ẹlòmíì jẹun lóṣù kan náà so ọ̀rọ̀ tí ó sọ pé ilà ahadun láyéjìdùn àlẹ́yìn faliyelbas alkhufain wàlìyàtà huma asfalamin kaabain àyàfi ẹni tí ó bá rí bàtà slipper ti wọ̀ kó wá mú kúfì rẹ̀ kó gé so àwọn afáàmì gan wọ́n ní gígé ní ọrùn lásán tí ó fi kọjá kókósẹ̀ kò tó ó láti gé tí kò níhò kò níhò lára tó dájú ó fi hàn pé òun ò ju àwọn tán wọ slipati lọ eléyìí ni ohun tí àwọn afáàmì fi sẹ̀rí pé tí àǹfààní àti ìbàjẹ́ tó bá wà papọ̀ èyí tó bá fúyẹ́ nú ẹ̀ ní aáwò bóyá bóyá gbọ́gbọ́ yé ipe e. nísìn nǹkan méjì lọ papọ̀ àǹfààní ni ìbàjẹ́ ni èyí tó bá fúyẹ́ nú ẹ̀ ò ní àmúgbọ́ wọ́n ní èyí tó fúyẹ́ ń bí ni pé ìbàjẹ́ tó wà ń bí ni pé a bà dúkìá jẹ́ torí pé kófì lẹ́yìn ìgbà tá a gé ohun tán a nílé lóní kófì mọ́ ṣùgbọ́n ẹ̀yìn eh, tí ó bí wa ó ní pé a lòdì sí òfin hajj ẹni ọba sì lòdì sí òfin hajj eh, kìíní eh, ìjìyà ń bẹ lórí ẹ̀ so káká wá wọ ìbàjẹ́ tí ó tó kéré yẹn ló dáa jù wọ́n wá ní níbi tóbìnrin tí ó bójú ẹ̀ ìbàjẹ́ kí ẹ̀ńtọ́jẹ́ ajínàbí kọ́ máa wo obìnrin ó pọ̀ ju mahadúrì hajj tí ó ṣe lọ ẹni pé òfin pé kọ́ mọ́ bojú ìbàjẹ́ tó lè bí fìtínà tó lè bí pé kí wọ́n máa wò ó yọ pọ̀ ju ìrúfin òun lọ ìdí inú tó jẹ́ pé tí ọba tí àìntọ́jẹ́ bí àjòjì tán bá ó lè bo ojú ẹ̀ lóòótọ́ lóòótọ́ subhanallah tí ẹni bá lọ sí iṣẹ́ hajj ẹ rí àwọn nǹkan ìmọ̀ ẹlòmí àfi gbígbà tó pé iṣẹ́ hajj kọ́ lọ sí torí pé gbogbo obìnrin tí ò ti rí nàìjíríà tẹ́lẹ̀ gbogbo ẹ̀ lọ́fẹ́ wò lọ ó lè gbàgbé ara ẹ níbi tó ti ń wo obìnrin so léè tó sì jẹ́ pé ó yẹ kó jẹ́ pé bí ìgbà àpèjúwe jọ àlìkèámà ló yẹ kó jẹ́ téèyàn ò tiẹ̀ ní mọ̀ pé obìnrin ní tiẹ̀ ń fara nù ní ẹ àbí ta tiẹ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ àwọn míì ìbàjẹ́ tán lọ sí lọ́nà náà ni wọ́n gbé lọ láti lọ sí ọlọ́run wa kó sọ wá nù ẹ̀ so wọ́n ní níbí ìbàjẹ́ tí ó tí ó dálẹ̀ ó burú ju òfin pé kọ́ mọ́ bójú lọ so lẹ́yìn ìgbà tí a sì ti rí tí àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn obìnrin míì tí wọ́n ń ṣe ìyàwó anabi so kò burú kí obìnrin tó bá ní ìdá ti bojú kó bojú ẹ̀ pàápàá jùlọ obìnrin tó bá lẹ́wà. tọ kí ni tí a pẹ̀lú aṣọ tí a rán torí pé méjì ló pín sí àwọn kan wà tí wọ́n máa ń tẹ́ bá lọ sí hajj àwọn ọkùnrin kan tó yẹ pé wọ́n ràn gáwọn. mo sẹ asámọ ah, gáwọn wọn rẹ èyí ni ọjẹ bíi bíi ìró aṣọ dídà bóra wọn ràn náà ni tí fi bọ ọrùn yọwà bí irú aṣọ kan máa rán àwọn kan wà tá máa ń wọ ọfẹ dàbí kíní ọrùn àwọn bẹ́ẹ̀ òun nípa tí wọ́n máa ń wọ̀ torí òtútù ni wọ́n wá ara ní ìran ọrùn lásán ọrùn náà lẹ́ bọ̀wọ̀ kò sí nǹkan kan míì tó ń bẹ́ẹ̀ wọ́n dírẹ̀sì ẹni pé ó ṣe v níwájú ó ṣe v lẹ́yìn so ẹlòmíì bí ó ti ran eh, aṣọ tí ó dàbòrà nù so wọ́n ní eléyìí kò tọ́ torí pé gáwọn yẹn gangan fún rẹ̀ aṣọ kan nínú àwọn aṣọ alárúbáwá tí wọ́n máa ń wọ̀ eléyìí náà ara ni ṣùgbọ́n ọ̀rọ̀ tí anabi sàlẹ̀ sàlẹ̀ sọ pé ẹni tí ọba wa ní ìró ó lè wọ ṣòkòtò kì í pé kọ́ wọ ṣòkòtò yún sí ara ṣòkòtò náà ni ó rò ẹ̀wù náà ni ó dàbòra kì í pé yọ́wọ́ á wọ̀ sọ́run rẹ̀ so eléyìí tí àwọn àfàsọ lórí ọ̀rọ̀ pé ẹni tí ò ní ìró ó lè wọ ṣòkòtò. So, bet kì í ṣe pé gbogbo nǹkan tá a bá rán ó ní àlè lò wọ́n ń ta ihram tí wọ́n ṣe bíi towel ẹni tí ọba lówó ń kọ́ tọ́ra bíi toyobo rẹ̀ tó ní kí wọ́n bóun gba létí nírò méjì tọ́dà kan bóra tó sì dà kan tó rò kan ṣé ọwọ́ sọ tá wọ́n gba létí pẹ̀lú ríran ni ṣé ilé ọ̀nà ti wọnú ríran kò wọnú ríran torí pé ààrùn níran súra èèyàn òrùpa bọ́yé náà. àfa ti fi àsìkò hàn mí. Um, Ah, ibn abdulbar ó ní obìnrin ó lè wọ socks obìnrin lè wọ socks bẹ́ẹ̀ ló sì lè wọ hoof so gbogbo àwọn adájọ́ ohun tá a sọ sẹ́yìn ọkùnrin ni ó dálé lórí ṣùgbọ́n obìnrin lè wọ so obìnrin gbogbo aṣọ ló lè wọ ṣùgbọ́n gbogbo aṣọ tá a wí ọ láti májẹ̀mú aṣọ islam ọ láti pèsè lára torí pé àwọn míì kódà ìjáàbù ti dúdú tó máa ń lò ìjáàbù dúdú mi ń gbà mí kì í ṣe kò sí ti ń jẹ́ ìjáàbù lára rẹ̀ torí pé ìjáàbù tó fi ṣépò obìnrin hàn bó ṣe rí ṣé ìjáàbù nìyẹn ìyẹn ṣe ìjáàbù tí ń bá ń lọ ẹ máa rí bó ṣe ń lọ ṣé ìjáàbù nìyẹn ìyẹn ṣe ìjáàbù so gbogbo aṣọ tó bá máa lò ó láti jẹ aṣọ tí ọgbà yìí gbogbo aṣọ tó yóò bá lò yóò jẹ pé aṣọ tí ó gba àyè tí ó sì ní transparent obìnrin míì àwọn míì wọn máa ń wọ aṣọ funfun a sì mọ̀ pé àwọn náà fẹ́ wọ aṣọ funfun so a sì mọ̀ pé aṣọ funfun ọ̀pọ̀ ọgbà òun máa ń ti ta president gbogbo tí obìnrin wọ̀ tẹ́lẹ̀ lẹ́ẹ̀mọ̀ rí so gbogbo àwọn aṣọ báyẹn kì í ṣe ń tó da láti fi ṣe ihram kì í ṣe ń da láti wọ̀ gan ní wíwọ̀ lásán ká tó wá ní àti fi ṣe ìbáàdà so àáfàá tó béèrè lánàá pé kí ló dé tí ó fi jẹ́ pé funfun nìkan là ń lò kì í ṣe ọ̀pá dandan kọ́ jẹ́ pé funfun bẹ́ẹ̀ istihbab nítorí pé anamsa asálàm kún wa ládùn àti máa lo nǹkan funfun pàápàá jùlọ àyè yẹn àyè tọjọ mọ́ <clears throat> bí ìjọ gbẹ̀ndẹ̀ alikiyama ni so aṣọ funfun yẹn ó ó ó ó ó ó ó ní ó ní súra tó dáa tí a bá rí ní ara èèyàn so ìdí inú tó jẹ́ pé wọ́n lo aṣọ funfun wá jẹ́ pé ó pa dandan lá àyàfi kọ́ jẹ́ pé aṣọ bet òun ló dáa jù torí pé anabisa asalam kún aládùn àti máa lo aṣọ ọ̀rọ̀ zafaran tí a sọ tó bá jẹ́ pé èèyàn ní ìtẹ́ títúrà rẹ̀ ń bẹ lára rẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ àjò ní ìlú anything tí ó bá lò títura rẹ bá ń bẹ lára nǹkan yẹn kò ní í wò kó pa dandan pé ntọ́wọ̀ sára so nǹkan míì tí ó lò láti jókòó lé lórí àbí láti fi ṣe nǹkan kan tí tura rẹ bá ń bẹ lára rẹ ó láti jìnnà sí òun náà kì í wá pa dandan pé àyàfi tí ó bá wọ̀ sára ṣùgbọ́n lẹ́yìn síwájú kó tó gbé ihram nígbà tó wẹ̀ tán ó lè fi tùràrí para ń tó yẹn kò nǹkan kan torí pé ó lò ní síwájú kó tó gbé so mo rò pé èyí tó ṣe pàtàkì jù ni pé tí ẹnì téèyàn bá ṣe nǹkan kan nínú àwọn tá a kà torí ó kan ẹni tí orí ń àbí orí ń dùn àbí nǹkan kan àbóníjì àti fárun ó di dan kó se nǹkan kan nínú àwọn nǹkan mẹ́ta àkọ́kọ́ ni pé yọ gbàwẹ̀ mẹ́ta àbí kó fún miskin tálíkà ló ń jẹ àwọn mẹ́fà àbí kó dúran ewúrẹ́ àbí àgùntàn gbogbo tí ó bá lágbára yóò dùn pín fún àwọn tálíkà tó wà ní haram so ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí o ní o ṣe tó bá ní ìdè àti ṣe nǹkan kan nínú àwọn nǹkan tí wọ́n ní a máa ṣe bẹ̀tí insha Allah ta'ala àlàyé ń bẹ̀ wá bọ̀ wá lórí ohun torí pé àdìsí wà lórí ẹ̀ so a dùn gẹ́gẹ́ bí yàfa ti bàwá láṣẹ àti ohun tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fún wa ládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wa wassalamu alaikum warahmatullahi wabarakatuh wọ́n yẹ kún un. ìbéèrè ìtẹ̀lẹ́ àkọ́kọ́ ni pé nínú àwọn bẹ́ẹ̀ ni òun náà kìí í ṣe kò white la máa fi sìnkú òun náà kò pa dandan ṣùgbọ́n ẹni tí ó jẹ ẹran ọmọ ìyá ẹ̀ àbí ó ṣe nǹkan kan láti fi bu ọmọlúàbí ẹ̀ tó wá ń pé tí òun bá lọ sọ fún ó bi aburú míì tó ju lọ ó rò pé n tó dáa ni pé yóò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún yóò máa tọrọ rọ́pò èyí tó ṣe ọlọ́run bá kí ó forí jìn ẹ̀ẹ́ wàhálìkì sọ̀rọ̀. ọ̀sẹ̀ tèmi lórí àṣẹ àríbi tí ẹ sọ pé ẹni tí wàá wà lọ́wọ́ àti ó ti mú sábà wọn sì lè ṣe àríbi. irú ráìtì tó máa ń pè yẹn sí àti bóyá bí àwọn bá pè yín mẹ́ta ṣé kò lè bọ́ sí abẹ́ ṣe àríbi. ó lè bọ́ àkọ́kọ́ aláàjì tó ń pèèyàn eléyàn ó lè mọ́ bọ̀ síbẹ̀ torí pé nígbà tí èsè kóhùn lọ ní ẹ máa pè mí lálàájì o tí wọn bá sì pè lálàájì yóò bínú pé àṣẹ ẹ pé wọn lọ wọ́n kàdé <laughs> so tó bá di bá ó lè jẹ́ pé àìmọ̀ kan ló fà so bet kì í ṣe pé ó pa dandan ká máa pèèyàn ní aláàjì torí pé kì í ṣe táìtù ẹni ọba kírun àṣùbà àtàǹsì alẹ́ máa pè ní àṣọ̀látò àbíbò àbíkí láwọn pè torí pé ó kírun ó ṣe ń tọ́lọ̀ ṣe lọ́ràn ìyàlẹ́ lórí àní máa fi pé bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe iṣẹ́ tọ́yọ zaka nìsín sáà máa fi zaka tó yọ á máa fi pé ni á ní fi pé so bákan náà ni hajj ṣe rí so tí kì í bá ti ṣe pé bóyá òun ni ó ní pọ́n máa pò ń bẹ́ẹ̀ tí wọ́n bá pè ó lè dá òṣùgbọ́n kó fi hàn tí ó ń pè é pé look láti tó ń pè mí ó kọ́ mi ni so ó kọ́ mi ló dáa jù kó fi pè mí kì í ṣe aláàjì but eyín eyín yẹn ọ̀sọ́ ni ọ̀sọ́ kìí ṣe haram ṣùgbọ́n ah, kí ni àǹfààní ẹ̀ fọkùnrin lákọ̀ọ́kọ́ náà torí ọkùnrin lákọ̀ọ́kọ́ ó lè má lo gold ó sì lè má lo silver bẹ̀tọ́ bá tiẹ̀ wá fi yín síbẹ̀ kí láǹfààní ẹ̀ so kéèyàn ó se nǹkan tí ọ̀la nfààní kọ́kàn gbowó jẹ́ lásán eléyìí náà dá ṣùgbọ́n àlè sọ pé ó dẹ́sẹ̀ torí pé ó mú eyín ó fi bọnu kò sì ní í ṣe pẹ̀lú hajj tó lọ sí àwọn tán ṣe lọ́wọ́n fi ń wowó ni àwọn tán sì fi ń wowó pọ̀ gan n tẹ́ expect pé wọ́n fi lè wowó wọ́n fi ń wowó torí pé kì í ṣe pé bọ́yá gbogbo èèyàn pátá ni ẹni ìrè lọ́hùn so bó ṣe wà ń bí náà lọ́wọ́ àlọ́hùn ṣùgbọ́bìnrin ta ló fẹ́ máa fi eyín ọ̀hún sọ́kọ rẹ̀ àbí eh, eh, eh, ẹni ọ̀wà ń ta dájúdájú kìí sọ́kọ rẹ̀ ni ó ṣe fún àwọn tí wọ́n wà ń ta ni ó ṣe fún eléyìí wọn haram ni torí pé ọ̀sán ló ṣe fáwọn ará àta tó bá jẹ́ pé ọkọ rẹ̀ nìkan ni ó fi ṣe fún halal ni kóun lo gold halal ni kó sì lo silver ó lè fẹ́ yín sí i kọ́sẹ̀sẹ̀ dìgbà tó bá lọ sí tó bá lọ sí mọ́kà gan ṣe bí ọ̀ lọ sí mọ́kà ó lè fẹ́ yín sí torí àti mọ́ fẹ́ yín sí ọkọ rẹ̀ lé tọ́rọ tí tí góòlù bá ti tẹ̀lé sójú sí <laughs> ṣùgbọ́n tí ọba lọ ta gọ́ kọyọ síta torí inú ọ̀sán lọ́wà kò ní í ṣe pẹ̀lú iṣẹ́ hajj wọ́n kàn ń ṣe lásán ni ọlọ́wàá rẹ̀ ẹ̀ sọ̀rọ̀. gbogbo ẹ̀ láwà sọ̀rọ̀ lọ́rẹ̀ láyẹ̀ pé ẹ̀ náà náà torí pé làdáàdì ni yá gbà lọ́wọ́ ìṣẹ́ àwọn tí wọ́n ń wọ aṣọ àbújá tí wọ́n ń wọ aṣọ dúdú báwọn tí wọ́n ń wọ dáadáa ṣé ṣé obìnrin ni wọ́n ní àbọ̀kùnrin obìnrin kò kìí ṣàbúrú ni kó lọ aṣọ dúdú aṣọ dúdú gan ló fi gbé nǹkan pamọ́ lára obìnrin ju kọ́lọ̀ míì lọ so kìí ṣe kọ́lọ̀ ò ní problem kò ní í ṣe pẹ̀lú harami obìnrin so gbogbo aṣọ ló lè lò kó sáà jẹ́ pé aṣọ tí islam tó tó fara mọ́ láti lò ní ó lò tí ó sì bo gbogbo ara rẹ̀ kìí ṣe tí ó fi ara rẹ̀ lẹ̀ so ó lè lo aṣọ dúdú ọkùnrin náà lè lo aṣọ dúdú àwọn tẹ́lẹ̀ rí tán lọ aṣọ dúdú nù níbi tí wọ́n ti ń ṣe tàwa ó lè jẹ́ pé ó ti parí harami rẹ̀ ló fi wọ́sọ ó lè jẹ́ pé ọmọra nìkan ló ṣe ó gbà sọ̀wọ̀ kò sábúrú nù ẹ̀ so kọ́lọ̀ ìṣe nǹkan tí àyàfi kọ́lọ̀ tí wọ́n bá níyìn ò lè wọ̀ so ṣùgbọ́n kọ́lọ̀ gbogbo kọ́lọ̀ pátá ọ̀pọ̀ rẹ̀ náà ni èèyàn lè wọ̀ tí ó bá ti ní fi ìwò èèyàn hàn kò sáburú nù ẹ̀. christian ni mùsùlùmí ni gbogbo ẹni tí ó wà fún ọlọ́wọ́ kọ́ ọ lọ sí hajj ọ láti máa kí ni sọ́ọ̀sì òwú ẹ̀ níbo ló ti kí ni tó fi ń ṣiṣẹ́ ṣé oníṣòwò ni àbí oníṣẹ́ oṣù ni àbí kí ni business ẹ̀ ṣé ọ̀nà halal ló ń gbà owó èyí tí wọ́n gún mú lọ gan fún rẹ̀ wọ́n láti choose ètò jẹ́ halal torí bọ́ ọlọ́run ọba ìkí tí wọ́n jẹ́ haram lọ́wọ́ èyí so christian ló fún ọ lówó kọ́ lọ mùsùlùmí ló fún ọ kọ́ lọ owó náà èyí tó ṣe pàtàkì jù bá jìnnà sí ilé ìgbésẹ̀ fún ẹni tó wá ní ìgbésẹ̀ rẹ̀ nígbà tó lẹ́yìn àti láwọn balance wọn. òun lówó òun lówó nígbà tó ti ní dúkìá tí tó lè sanwó òun lówó torí pé dúkìá gbogbo tó bá fẹ́ ṣe é ṣe tí òkúkú ta <laughs> kọ́ yọ ọdún ẹ̀kọ́ fi lọ sí hajj ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà bó ti ẹ̀wà yáwó kun olówó torí pé ó ní nǹkan ẹlẹ̀ tí ó fi sanwó náà kò sáàbùrú ní eh, ọ̀rọ̀ náà wà rẹ̀ wà rẹ̀ kò sílẹ̀ ẹ̀yọ́ bí. wọ́n ní orí Thank you wallahu alam mi ò mọ́ ó lè pọ́síbù torí pé tíyàn bá jẹ́ onígbàjẹ́ tó tó tọ́lọ́ ń bínú sí ó lè mọ́jì orí kaaba ṣùgbọ́n wọ́n là mi ò gbọ́rí àgbọ́ ní ọ̀dọ̀ láti àsìkò sahaba àbí tàbí nàbí àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń gbọ́n sí ni ṣùgbọ́n iṣọ́ àwọn èèyàn subhanallah in tí èsù èyí tá a mà ní ṣètàn tí ń tijú ọlọ́run láti ṣe àwọn èèyàn ń ṣe so tá a bá rí ẹni tí ilẹ̀ ọ̀gbà ẹni ọlọ gbé bọ tó lọ gbé sin tilẹ̀ ń pọ̀ sókè so a lè rí ẹni tí ò ní rí káàbà náà aláwọ̀ alẹ̀ ẹ̀ torí iṣẹ́ bí ọwọ́ rẹ̀ ọlọ́run akóso wa náà wàá rí sẹ́yìn yá owó through bank tàbí community tọ́lẹ̀ ní orí sálárì bóyá àtúmọ̀ kò yá àkọ́kọ́ náà haram ni kí ká ká ká fi owó rìbá òun náà wà ní owó haram ká fi owó rìbá ká lọ fi ṣiṣẹ́ hajj àbí ká tiẹ̀ máa ṣe mu'amala pẹ̀lú rìbá bó ti wulẹ̀ ọmọ kò tọ́ láti máa ṣe mu'amala pẹ̀lú rìbá so gbogbo àwọn cooperative tá à ń ṣe tí wọ́n ti jẹ́ pé àwọn mùsùlùmí nìkan ká gbìyànjú láti ẹ pé gbogbo ọ̀nà tá a bá máa gbà kò ní sí rìbá lórí tí à ń ṣe tó cooperative láti fi ran èèyàn lọ́wọ́ ni so enters fún ní hundred naira tá a ní kọ́ san one hundred and fifty naira àràn lọ torí pé fifty naira gan ìbáni ni kò ní yá hundred naira ọ̀pọ̀ síbù tó bá ní fifty naira yẹn ni kò ní yá hundred naira so that is too much so ìdí inú tó fi jẹ́ pé it's better kọ́ ẹ pé àwa tá a bá jẹ́ mùsùlùmí tá a bá máa ṣe cooperative ká gbìyànjú láti jẹ́ pé kò ní sí nǹkan kan tí ó attract uh, interest nínú ẹ̀ allah wa alam naam afwan ee. Eh. ìbéèrè ńlá ni àkọ́kọ́ ni pé <laughs> owó ìjọba ni talentọ́ láṣẹ láti fún yẹn lówó náà owó yẹn ń bo ti jáde so ó ní ó ní àwọn tẹ̀sàwò látọ̀ yẹ ká ṣe lórí bí wọ́n ń fún yẹn ní sí hajj ṣé àtọwọ́ gọ́fúnà ni ti ń wá ni ṣé nínú owó rẹ̀ ni ti ń rán yẹn ni àbí nínú owó àwọn tálíkà inú owó wọn náà ti ń ràn gangan ṣé gọ́ọ̀mẹ̀ntì ló tẹ àkọ́kọ́ pé owó yun owó yìí kò sí inú owó tí a ní kẹ́ ẹ fi ṣiṣẹ́ fún àwọn èèyàn owó tí ẹ fi rán àwọn èèyàn lọ sí hajj ni àbí nínú owó tá a fi ní pé ṣiṣẹ́ fáwọn èèyàn ni wọ́n fi rán lọ sí hajj báwo ló ṣe rí so that's the problem so ó ní ìdàwọn tasawulet kó tó di pé wọ́n á ṣe conclusion yìí pé halal ni àbí haram ni but ó ní ìdí àwọn àfáà tí wọ́n tí wọ́n máa ń pa gọ́ọ̀mẹ̀ntì dáadáa so but mi ò ní ìdáhùn lórí ìbéèrè yẹn náà wa alaikum salaam. ẹ̀yìn náà. ṣé ìjẹ́kùn yẹn lè mú àkúrà. tí ó ní ẹ̀kọ́ kí ẹni tó wà ní ají tí ó lè ṣe ìlú bẹ́ẹ̀. Ah, rárá o à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí àwọn tí ẹn tó ń bẹ nínú haram tí ò ní ṣe ó wà lábẹ́ rẹ̀ inṣàlá taara bẹ̀ ẹn tó bá ti wọ haram kò ní gẹrun ẹ̀ kò sì ní fárun abẹ́ kò ní fárun abíyá àfìgbà tí ó bá nínú haram ẹ̀ àbí ẹni tó bá ṣe umra lẹ́yìn ìgbà tó bá ṣe umra tán tó bá fẹ́ ṣe òun lè gẹ gbogbo orun tó bá fẹ́ gẹ̀ lára ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó bá ti di ọjọ́ kẹjọ tó náà tún wọnú haramu hajj kò tó ní yọ nǹkan kan lára ìmọ̀ àyàfìgbà tí ó bá parí iṣẹ́ hajj tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé ní ìdìbá wà láti yọ nǹkan yẹn tó bá yọ tán òun náà ní penalty lórí ẹ̀ bẹ̀tọ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ inshallah ta'ala ṣùgbọ́n mú clipper lọ sí àjàbí shaving stick ṣàbúrú dùn ẹ̀ torí pé kì ṣe kìí ṣe eh, nǹkan tí òfin kọ̀ so bet iṣẹ́ tí ó fi ṣe tó bá ṣe lásìkò tí tọ́ yẹ kò sáburú nù ẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ọjọ́ kẹwàá tó sọ̀kò tán tó pẹran tó tó ó lè gẹrun so lọ́wọ́ ni òun tẹ́tí kó òun fún yàn lówó kó òun ṣe fúnra òun kò sáburú nù ẹ̀ ó lè gẹrun pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kò ní ṣe lásìkò tí ó yẹ ṣe wallahu alam extension ìbéèrè lọ́dà wa pé àwọn hajj ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ wípé gọ́ọ̀mẹ̀ntì wọn yàn wà lẹ́yìn ìlú gba àtẹ̀tí ìmọ̀ yẹn máa tàbára lò nínú àwọn kan tó tún máa ní àtúntọ̀tù wà o dákun wá ara tó tún ń tà ara lọ́wọ́ ara wọn báwo yẹn náà ti ṣe rí. slot slot ìró ẹ̀wọ̀ ṣé ẹni tí gọ́ọ̀mẹ̀ntì fún ọ ní ibi tí problem wà nù torí pé kì ṣe gbogbo èèyàn náà máa ń fún so àwọn kan náà ń fún nù àwọn gọ́ọ̀mẹ̀ntì so wọ́n lè fún eléyìí ní èèyàn mẹ́wàá èèyàn eh, twenty thirty òun ni àwọn máa pín fún àwọn tó wù so onípolówó gangan ti ń wá owó tani àmọ́ so that is the problem so ó yẹ kọ́ pé owó yẹn ká máa kí ni sọ́ọ̀sì ẹ̀ àwọn tí wọ́n ń fún un sówó wọn ni wọ́n ń fún yàn láti lọ fi ṣiṣẹ́ hajj ni àbí owó tí wọ́n ní kí wọ́n fi ṣiṣẹ́ fún àwọn tálíkà torí pé tí tálíkà tẹ́bi bá ń pa wà ó yẹ kí a fún yẹn nìkan lówó láti lọ ṣiṣẹ́ hajj ẹ ọ̀rọ̀ ibi tí ń pa lọ yẹ ká mú bọ́ ee so wallahu alam naam tó assalamu alaikum warahmatullahi wabarakatuh.